أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا وقفت وأكمل الكلام في جميع الوحشية صلى الله عليه وآله وسلم ذكر آل النبي وصحابة عليه لذلك قلت لنا لم تجد تجد القيامة كذلك في كثير أقوالي في أرض ترى كشف الشبهات للإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله في أمريكا أيضا تلتين عقلين وعلى الجواب المفصل بسم الله قال المحمد رحمه الله تعالى وأما الجواب بفصل فإن أعداء الله لم يستجبوا صلوا هذا هذا كله لن لن لن شو فإن أعداء الله لهم السيارات كثيرة على دين الذكر لتذكر الناس عنه من قولهم نحن لا نشرك بالله بل نشرك أننا لا لا يحمد ولا يهزم ولا ينفع ولا يتيب من الله لله وحده لا شريك له لأن محمدا صلى الله عليه وسلم لا يملك لنفسه يفعل لها فعلا فعلا على حق القائل او غيره ولكن على مثل ما يختلف على مثل يختلفون لهم جاء عند الله وأمن الله به في يتفسر جلاء أمر الذين قتلوا بشرك الله صلى الله عليه وسلم في بلا تفرق ويقولون أن أوزانهم لا تبطل شيئا لأنما أراضي الداء والشفاعة يخشى عليه ما طلب الله في كتابه والدين فمن قال على الله أول العلاج من لكم ثم يحيي الأحلام اعتد علينا الشاهدين مثل الرحمن هل تدخل علينا من الأولياء أحلاما فتعلمك وتحقق فإن الأولياء أقل أمر الكفار يشعرون بهذه ثم نحكمها لأنهم لا أراد مما ينتهي جزء من الشفاعة هي الجواب المفصل فإن أعداء الله لهم اعتراضات كثيرة على دين رسل الله على دين الرسل يصدون بها الناس عنه من جزر شيخ محمد الله رحمه الله àlàyé àwọn àlàyé tí ó rọrùn ó rọrùn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. ẹ́ na àwọn àlàyé tó rọrùn ó rọrùn ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń pèsè ṣọ́rí àwọn tí ṣe ọ̀rọ̀ ìjọba ìjọba ìjọba yìí àwọn tó bá jẹ́ orí ń sọ. àwọn tó bá ṣe tán láti di kéwú tó wá ṣe pé ni wọ́n bá ń gbé ní pé á lórí ẹ̀sìn ọlọ́run máa lè ṣe ìyàtọ̀ díẹ̀ lè ìwé mi ni a lọ rí àárẹ̀ ara wa tó a lọ bá eléyìí ò ṣe tó àléyìí tó ṣe dáfẹ́ yìí tó dáadáa ò yóò kó lára ìtàn náà káwọn ilé lábájáde àfààní àbẹ́lẹ́ bọ́ọ̀lù kò ní sí ìyẹn. pé àbá ìyẹn ọmọlẹ́gbẹ́ yà rẹ̀ ní sí yẹ. Ìgbọ́ pàtàkì ló yẹ kí wọ́n ti ń rẹ̀ rẹ̀ àbá ìwọ́n òṣìṣẹ́ dáadáa tó ọ̀lẹ̀ díẹ̀. Yóò kọ́ wáyà ilé ti tọ́lọ̀ wọn kọ́ lọ sọ̀rọ̀ hàn. Ike ìyẹn ẹ̀kọ́ ìyẹn ẹ̀rìndínláàrú تدعون عائلة الله عليه ومن أمة قضاء نحته ومنهم من ينتهي من كل صنع رجل الكتاب الذي يستقيم من عباده ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم فائق في الخيرات بإذن الله على أمين الله ربي أعوذ به والجميل والمنى أمر إلى سوى الذي هو الوطن أو نفس الكتاب الذي يستطيع من عباده أو سيقوم على عامة يكون من عبادنا إنه أمر الله أكبر فريق ظالمون لنفسه àwọn kan bẹ wàlẹ́ ọ̀nà ọ̀rọ̀ ìwọ̀n lè sí olùwà ní àwọn kan tó ṣe pé wọ́n rọra wọn sí wọ́n ṣàkóso àwọn oníkíó ni ọ̀sán ní kí ó àmọ́ oh, yóò

ulama tersebut hadir kelama Allah bawa dua kẹlẹ́lẹ̀ ìwà ọ̀nà àdéhùn. kí la fẹ́ lòdì sí àyà yìí wọ́n ní pé ọmọ rẹ̀ pé àwọn tí ó rẹ̀ wẹ́ tó sábà sọ pé ẹ̀rọ ẹ̀sìn ọlọ́wọ́ àwọn ẹ̀sìn tó ń kí ó lè ní kí ó lè mú ẹ̀sìn ọlọ́wọ́ ọlọ́wọ́ lórí àti sọ pé àlàyé lọ́wọ́ wà lọ́sẹ̀ sí ẹ̀yìn ìyá àwọn tó bá ti jẹ́ àfà tí wọ́n kí ó àwọn tó bá ti ṣe kó lọ ẹ̀sẹ̀ lọ àwọn tó wọ́n ti ṣe pé ẹ̀sẹ̀ yẹn ò yí wọn lórí yóò kí ẹ̀sìn wọn wọ́n mọ ilé wọn àmọ́ ìwò tó sábò sí ilé ara wọn. Torí bí ìlú kò sáwọn fẹ́ fẹ́ ń bẹ ètò àwọn ọmọ ilé tó ń ẹ̀sìn yẹn gbọ́n sí ẹ̀ lọ kò yí wọn kò yí wọn. Kọ́dọ̀ wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ bá dá lórí òye ó ti lọ lẹ́jọ́ lẹ́jọ́ máa rẹ̀ kalẹ̀ òye lẹ́jọ́ ọ̀rọ̀ bàtà òye tó àwọn yìí ó ẹ̀jẹ̀ wọn kà wọ́n fún un títí àfàlà rẹ̀ nínú àwọn kẹ́mẹ́tẹ́ tó ó yé wọn àwọn ọlọ́wọ́ wa ń dájú kan mí àmọ́ tó ti yé yẹ wọ́n ni wọ́n ti lọ́ọ́ sí i yóò ṣàkóso ìgbéyàwó rẹ̀ ọlọ́run àwọn ọ̀sán nìyẹn àwọn mẹ́wọ̀ ọjọ́ ìlú òun wà níwọ̀ntúnwọ̀ntì tó ọlọ́run ẹ̀rọ tí òun tó lọ fún ẹgbà rẹ̀ lọ́gbà rẹ̀ ẹnu ṣẹlọ òní ṣẹlọ tó ẹ̀rọ ti fi ẹlú òní ṣe pẹ̀lú ọlọ́run wa ẹ̀rọ tóbò òní tóbò tó irú àwọn ẹ̀rọ ọ̀sán nìyẹn àwọn kan ló ló sáré kó gbé pẹ̀lú ọ̀sán ìdí ìyẹn àwọn kan tó ṣe pé àwọn ọ̀dẹ́ aṣáájú yányá níbi iṣẹ́ rẹ̀ yìí. ìjà tọ̀wọ́ jẹ́ aṣáájú níbi iṣẹ́ rẹ̀ orang kí gbogbo orang tó orang ọ̀rọ̀ ẹ̀yàn orang ọ̀la ẹ̀rọ ọ̀la onílẹ̀ wọ́n máa ṣe bákan náà àwọn kàtíkì tó tó jẹ́ àwọn ọ̀rọ̀ àtakò tí wọ́n mọ̀ ọ́n wá ṣé kò ti mú àwọn ọ̀rọ̀ ní ibi tó lẹ́nu ń sọ irú wọn lẹ́ka ṣé kí wọ́n ti ẹ̀rọ wọn àbí ọ̀hún wọn lẹ́nu ìta pè kámẹ́ ní kò sí wọ́n lọ bẹ mú àwọn ọmọ ní sùúrùfì ẹ̀sìnrì tí ṣé kò lọ àwọn àgbà ń bá ọ̀rọ̀ káńtà yìí lọ ẹ̀ padà rí pé ọ̀rọ̀ wọn lẹ́nu ń sọ àwọn sùúrùfì nìyí náà ni àfa tó bá jẹ́ onísùn náà láyé tó bá ní èmi ò lè lọ ẹran dá sí ọ̀rọ̀ àwọn onísùn bí òun èmi lè lọ sọ ẹni yẹn ò ní sùn náà láti fi sùn náà rẹ̀ ọ̀fẹ́ gbé sùn náà sínú ìlú rẹ̀ torí àwọn sọ́jà wà fà ní wọ́n ti àwọn àgbẹ̀ ṣé wọ́n náà sọ̀rọ̀ hàn láti fẹ́ bí four hundred years náà ni wọ́n ti kú o so òun ẹ ẹ sábà ń kà sí àyè tó wájú ẹ̀ka máa ń kàkọ́ yìí. tó wọ́n wá ní wà ámẹ́lì jọ̀wọ́bù ní mufasson wọ́n ní àwọn èsì tí yóò máa wáyé fún àwọn tí wọ́n bá ń ṣe àtakò ẹ̀sìn ọlọ́run. ṣé pé èsì yẹn àlùmọ̀fọ́sọ́n èsì tí yóò yẹn rí ká tọ́jú yẹn wíyékéyéké ni. wọ́n ní fàyínà àdá àwòrán àì wọ́n ní ṣe láwọn ọ̀tá ọlọ́run. لهم اعتراضات كثيرة وإني أنا أتقور أتقور تقى من بيولين أنا بقول أتكلم أنا بقول ديني. سي بقول كم كم الدنيا كم الديوكا ياري كم الديوكا باباري يعني اعتراضات كثيرة أنا أقول ديني. سي ẹ̀sìn ìfẹ́bíjẹ́ ẹ̀sìn dáadáa ẹbí rú náà ni wọ́n gbé dé ìrànlọ́ tó ń kẹ̀sí ìrọ̀ ọ̀la ìrọ̀ atákùnrin ṣé kìíní àwọn ọ̀rẹ́ ń pọ̀ torí nínú ọkàn wà lọ́ ìdíkà wọ̀ ẹ̀sìn tó bá sún lọ ní súnà yọ̀rọ̀ fún òṣù èèyàn tí wọ́n jẹ bí ó ti kà á pípé àdéhùn àlẹ́ ìtọ̀gbọ́n rẹ̀ kọ́nà ọlọ́run lọ́tọ́ wípé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí okùn ẹbí ó já ọ̀rọ̀ yìí. àmọ́ tòun ti kókó ẹbí ọ̀gbọ́dọ̀ já yẹn náà kì í ṣe pé wàá lè fẹ́ so ẹbí papọ̀ tó wá ṣe pé ẹ bọ́ lẹ́nu wá tó so ẹbí papọ̀ pé ẹ jájà kan náà ṣe àbí ìbàjẹ́ àbí nǹkan haram lẹ́nu wá ní ẹbí tàbí so ẹbí papọ̀ irọ́ irọ́ tó òun ni pé ẹ̀sìnrọ̀dọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ lé ìrìn jìnnà tí òdodo ó kó tẹnu àwọn oníbílẹ̀ à. àdídọ́kan náà lọ́gbọ́n bàbá kan àbáwọn ní áá ẹ̀sùn ní ti dàní ọ̀dà ẹ̀bẹ̀rù ọlọ́run bàbá ìran rẹ̀ yìí. ẹ̀rí ti pa ní kí á ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ìran ti kí lára ìyá rẹ̀. títí dàní àwa jẹ́ ẹ̀kẹ́ ànẹ́bì yìí. ibi ẹ̀kẹ́ ànẹ́bì ẹ̀ ti síbẹ̀ ìtìjà ní ayé ẹ̀dùnbẹ̀rù ọlọ́run ẹ̀dùn ń gbókè sí súnà lórí báyìí wà láì sọ kábẹ̀rù ọlọ́run ni a. so ẹ wúlò àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni wà láì ẹ̀dùn ọlọ́run ni ọ̀rọ̀ àtàkùnrin. ọ̀pọ̀ gan àlẹ́ díìnì rúùs sẹ́mọ́ bí ń takò ẹ̀dùn ọlọ́run yẹ̀sùn dúró bí a àná kùránì ṣe kọ́ tó ẹ pé ṣé wọn lọ sọ̀rọ̀ ha ẹni tí wọ́n ń kọ́ lórí yìí wọ́n ní àwọn àlùmẹ́bí ọ̀rẹ́ ìkọlù túlù ni wọ́n pè ní títà lẹ́yìn tọ̀wọ́ ọ̀tọ́lá nìkan lẹ́yìn wọn bá rí tó àwọn òjíṣẹ́ tó tọ́jú àlẹ́yìn tọ̀wọ́ ọ̀tọ́lá nìkan bó ti sọ fáwọn náà nìyẹn nígbè à ilé ọ̀sẹ̀ wọlé gbélé ẹ̀rọ ìrètò sẹ̀rẹ̀ mẹ́rin yẹn àlẹ́yìn tọ̀wọ́ àlẹ́yìn tó sẹ̀rẹ̀ mẹ́rin yẹn lérí àlẹ́yìn يكلمنا ليه عن النبي عن النبي شعيب كل كده ثاني بين حصلات تسعة انا تقول في اعتناء الجنيه تكي اعتناء الجنيه شيء قولوا لي كما داي بيروي ولقالوا لا شعيب ولو شعيب ولأصلاتك تأمرك أن تترك ما يعبد هذا هنا أو أن نفعل في أموالنا ما شاء ويكون هو البرين أذكر كما أنه وابد الله قال أذكر هو كما أقول ka ẹmọkùnrin ẹmọkùnrin lọ sí ẹmọkùnrin ti kíní kan ẹmọkùnrin ti bàjẹ́ ní àkúrẹ́ ti bú un náà lọ. wọ́n ní innaka la anta al-halim rashid ní mo lè lè pé aláàbíṣẹ́ ń búra wa káwá ní kámọ́kù wa ti ń tó bá tó bá wù wá. tó ìdí mo fẹ́ lò ní pé àwọn àlejò ọlọ́wọ́ bá tó ti kọjá lẹ́yìn ọ̀kan lẹ́yìn ọ̀kan làwọn ọ̀dọ́ wọn kọjú tó wọn pé pé ọ̀rọ̀ burúkú tí máa ń jẹ́ káwọn èèyàn jìnà síyàn náà ni wọ́n máa sọ sí àwọn àlùmẹ́jì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó bí ẹni irú ẹ̀rọ ìtàlẹ́lù tó bá ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi àà alẹ́mùrọ̀ sí kàfínà wọ̀lídà fàáìsà fàáìsà kẹlẹ́rì fàáìsà tó bá ṣé kí lọ́bẹ̀ lòdì lónìí wọ́n dà náà tí bá àná là tọ̀ ọ́ tí wọ́n jẹ́ wọn náà lọ jẹ́ làgbà kí lọ jẹ́ nìkan tí ó sì fún ṣe wípé àná sọ̀ mọ́ ọ̀rọ̀ fẹ́ náà lọ́rùn rẹ̀ wọ́n sọ fún àná wípé a ah, a ah, ìwé ìwúlò wa gbé dé yìí òde tìṣọ́nlánà gbogbo mọ̀lẹ́bí wa tá a kó yọ pọ̀ tá a yọ lọ sí wa pọ̀ olùkọ́ ẹ̀yẹ olùkọ́ olùkọ́ olùkọ́ ẹ̀yẹ ó sì yẹ wọn pé láì fáwọn ẹgbẹ́ ọ̀fẹ́ ni ìgbà tẹ́tọ̀ mọ́ ọ̀rọ̀ fẹ́lẹ̀ ó tún ẹbí tẹ̀lé wọ́n gba ẹbí pọ̀ kódà ara ń sí ìyàwó àtẹ́tọ̀ mọ́ ọ̀fẹ́lẹ̀ kọ̀díjà nítorí fáwọn ẹgbẹ́ nù ìjọ́tọ̀rọ̀ kan ṣẹlẹ̀ báyìí ó ti pé ẹ̀rú bá tẹ́tọ̀ mọ́ ọ̀fẹ́lẹ̀ tí wà èdè tí kò wá gbé wà tó wá ká àwọn gé kálẹ̀ ní òòrí wà yìí wọn ẹni a ni àǹfààní àtọ̀bọ̀ àǹfààní àtọ̀bọ̀ pé àfọkànlẹ̀ balẹ̀ wàyẹ̀ nàka làtọ̀fùlẹ̀ rọ́ṣìnà òun máa ń dẹbí pọ̀ ọmọ nínú ẹni tí tòun bá bá ọmọ náà lọ́wọ́ ó i fi wá ní kó lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ dị, pọ́ọ̀lì tó irú eléyìí lè na pé ẹni táwọn òbí ń sọ ibi ọbẹ̀ jẹbi ọbẹ̀ bá mi jẹ́ ọbẹ̀ tó kò débẹ̀ rárá tó bẹ́ẹ̀ náà wà ní gbogbo dáwà àwọn ànábì ọ̀rọ̀ wà bó ṣe rí rẹ̀ bẹ́ẹ̀ náà wà ní dáwà àfa tó nà kọ́lá tó fi délé àfa kan kà sí àrẹ̀ yìí nà bí olùkẹlẹ̀ sí àwọn náà nìyẹn tó lè ra ojú gbàdá olùkọ́ ní tọ̀ ah, wọ́n ní ara ọ̀rọ̀ mi ní ha kọ́ olùkọ́ ara ọ̀sán ló ń sọ nígbà yẹn.

ọjà olójú pẹ́lẹ̀ kan ò lè ṣe àrẹ́sì tó bẹ̀ dà ọjà olójú pẹ́lẹ̀ kan ò lè ṣe wá láǹfààní ọjà olójú pẹ́lẹ̀ kan ò lè fara ní wá ìlànà ọ̀wá àpọ̀lọ́ nìkan láṣẹ nìkan kò sí ohun gbogbo bẹ́ẹ̀ lọ fún àyẹ̀wò ọmọ tó wáyé pé àbá ẹgbẹ́ tí wọn láfẹ́ lẹ́bọ̀ bí àbá ẹ àbá tí ti wá àti báwọn èèyàn àà ẹ̀sìn abba àbá ti ń ṣe dáwà abba àbá ti ń kírun abba àbá ti ń dáwẹ̀ tó ti náwó tọ́lọ́run ẹ̀sùn wọn tó wọ́n láti ẹlẹ́bọ tó ẹ̀sùn òun náà ti mọ̀ lọ́kàn ara rẹ̀ ipò òun kan pẹ̀lú ọ̀rọ̀ ọ̀la ọmọ ọmọ tòtò ó ti bẹ́ẹ̀ náà kọ́ alẹ́ jáde mọ́ta kó lé bẹ́ẹ̀ ni àwọn afẹ́ ẹlẹ́bọ rẹ̀ ló sọ ògbóló eléyìí òun ní ọ̀rọ̀ ìgbìmọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ àtakò wọn láwọn ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ ó lè láì láì lọ́wọ́ àwọn àwọn ṣe ó lè rẹ̀ à ń kí ìkíni tó wà láti báyìí. ṣéèkì ni kódà ìyẹn nìkan kọ́ òun ẹ wọ ẹsẹ̀ wo ẹnu bí ṣéèkì tó fáwọn ọ̀rọ̀ ti àdúgbò rẹ̀ yìí nípa àwọn ọ̀rọ̀ tẹ bá gbóòlù rẹ̀ lọ́wọ́ ẹ̀ka mo wọn dá mi lójú nínú àwọn àfa wọn dá wọn lójú pé ìlọrin ò lè fi mí kankan á sábà ń bẹ nínú àwọn àfọ àwọn oníbíyà àwọn tó lè lọ nínú àfa lù yìí káàkiri rẹ tó ní ìlọrin ò lè fi mí kankan fún aláìkò tó lọ kò tí wọ́n bẹ̀rù lọrin wọ́n bẹ̀rù ẹ̀rọ náà lọ onílù yìí á wallahi ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wallahi lọ́rọ̀ ló lè lọ́rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n mọ́ àmọ́ òun lè sọ òun lè sọ torí ntí wọn ntí ọlọ́run wa ṣètò àmì ńgbẹ́nu ayàkùnrin ọlọ́run wa ní èṣù yóò bẹ̀rẹ̀ dẹ́rù bá wọn bá ti ń jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀sìn bá ti ń bẹ́ èṣù rẹ̀ wàláyé tó lọ dẹ́rù bá rẹ̀ ìrùbẹ́ nìkan lè jáde wọn bá lóra tí wàá nú àwọn tí à ń sọ yìí láti eléyìí wọn délé délẹ́mù wọn. kò ní ìlú yìí lọ́rí ẹ kò jẹ́ kó lè ní ọjà kankan mọ́ yín. tó o sí. bákan kó tó lè wà láyé ọrùn dúkù. ètò ẹ̀ lè dínà mọ́ ni. ìtọ́nà bá ní kò sí ìlú yìí lè dínà kankan mọ́ ni. wà láyé ń fà ẹnì kò lè ṣe láǹfààní.

gbogbo àwọn ọmọ àgbà yóò gbogbo wọn ìjọba kan ìjọba báyìí lọ́kọ̀ọ́ ilé ba ní búrú búrú wájú ìlọ́rùn mi. nínú ẹ̀wọ̀n ọkùnrin yìí tí báyìí bá sọ pé ń bú wọn káyọ̀ lè wọ́n gbà ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀hún àgbà rẹ̀ wọlé wọ́n lè jẹ lọ. báwo ní ó fi ẹnu rẹ̀ ní ìdílé rẹ̀ ó fọ́ ẹ̀fẹ̀ lọ gbọ́lẹ̀ fún un ọ̀tán. so ẹni tẹ́ẹ̀rì tí ó lè fún ní ìtàgbàgbà tó ti dúró tì á ẹni owó ẹ̀ tí ó gbà pé kò sí oúnjẹ kankan kò sí pàrọ̀ kankan tó sáǹfààní fún yàn kò lè kò lè pàrọ̀ kankan kò lè di abúlé wọn fún yàn kankan ò lè fa oore fún àbí tọ́lọ̀ bá fún yàn. ẹni ẹ̀ tó bá kú yìí ó ha ó tẹ́ra ẹ̀. شيخ وانا مثل تصنيفي وان محمدا صلى الله عليه وسلم ولي اوضع اكي الذي لا يملك لنفسه نفعا ولا ضرا ولا اوضع عن ذكي الذي كفر عليه الذي يقول لي شيء اني انفعلك كم كفر عليه بكنا كلين شيء يرى كيف كفر wípé àlẹ́bí sọ̀mọ́ ọ̀nà sẹ́lẹ̀ kí o ní àlẹ́bí ọ̀lágbára láti ṣàǹfààní fún ara rẹ̀ tó ọ̀lágbára láti ṣe ìlera fún ẹni kankan àbí láti ṣàǹfààní fẹ́rẹ̀ kankan àlẹ́bí olóore kan tó lè ṣe fẹ́dà ọlọ́kọ̀ọ́ba nínú ń ṣe orí fún ẹ̀dá fọ́dúnlán án abdulkadiri káàkiri àwọn tó mọ̀ fọ́dún abdulkadiri dèlání ìdí mọ̀ sọ̀rọ̀ tòótọ́ ni kẹ́yọ̀ wọn lé àbá tún náà ẹ mọ́tò àwọn oníkú bí wọn ẹ wọ́n ọ̀la ìrírí àbá àwọn òfin mi eré oníkú náà ní èrè òfin síkírà àdéhùn àdéhùn àyè ọ̀la ìrírí àdéhùn àbá tòlè yóò fún ọ pé ìlànà kọ̀ríkà tòkíyà àìríyà tìjàníyà gbogbo kọ̀ríkà tó lè kó jẹ́ wàlúwà ìtòjúmọ̀ pẹ̀lẹ̀ ìyá àbá tún náà ń fún mi àbá tún náà ń fún mi tó yóò ti mú yóò túmọ̀ sí pé bóyá torí akẹ́kẹ́ táwọn sàlàyé lọrin yìí akọ̀sẹ̀ra wa jẹ ní o ilé oníjẹ ní onítúnà ilé oníojú bí láti lẹ̀ o lè ka ilé yín ilé márùn kọkàlà bá márùn lọ́jọ́ ojú bí kò sọmọ lọ́dún tó lè pa tí wàá bá mi márùn onítúnà bí ni kí ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó tó di pé ọlọ́rin yìí o. wọ́n lọ́wọ́ pa ọkàtọ̀ ìgbélé lọ́rí gbogbo gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ àti kàkà ìjànìyà nineteen. so inú ẹ̀ ní kí na tún náà wá ní ẹwà tó o Islam a tó tọ́lọ́ wá ṣe ìlẹ̀ wọ́n yìí tó mùsùlùmí náà bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ní ọba ń bú ìsìlámù ẹ̀kọ́ ajá ní kọ́ta ní abẹ́lẹ́ ti ṣe láàmù láàbàlẹ̀ ìfọ̀ràwò ìyàtọ̀tọ̀rọ̀ ẹ̀kọ́ ìsìn àrùn tẹ̀lé bó ṣe kú lọ nínú àbíkọ́ wọn ní adé tó bí yìí tó ń kírun à òṣìṣẹ́ ọ̀nà ẹ̀rọ abílẹ̀ ìsìláàmù rẹ̀ kọ́mọ jẹ́ rẹ̀ kọ́ jẹ́ abí tòfíìlù wọn lé abẹ́lẹ̀ ìwà àfúnù mùsùlùmí ìsìláàmù rẹ̀ wọ́n ti ń ṣe báyìí ìsìláàmù rẹ̀ wọ́n ti ń ṣe báyìí bí i ìsìláàmù mùsùlùmí ni mí. tó ṣé wọn náà kọ́ mọ́ àbúrò wa wọ́n ní aláwọ̀ ṣe wọ́n àwọn náà wọ́n sọ fún yín pé àwọn gbà ẹ̀mọ̀ wọn fẹ́ẹ́ bá ilé ìjẹ̀bú ṣe kí ni àwọn tó fẹ́ pẹ́rẹ́ wọ́n ní pé àwọn gbà títí àlẹ́lẹ́ tó ọmọ àlùfẹ́lẹ́ àlẹ́lẹ́ ìṣòro àlẹ́lẹ́ ò lè ṣe ìlera fẹ́ẹ́dá nǹkan àlẹ́lẹ́ ò lè kó ìlànfààní kan kálẹ́lẹ́ tó ò lè ṣe fún ẹ̀dá kálẹ́lẹ́ ò lè fẹ́ẹ́dá ọlọ́run ló lọ́ọ́ ń ṣe àǹfààní fún ẹ̀dá ló lọ́ọ́ ń ṣe omi fún ẹ̀dá tó bá kan náà fadlan ní kájà tó lè ṣe lẹ́kọ̀ọ́ fáwọn. àwọn bẹ́ẹ̀ nínú àwọn ṣéwù tó ń bí ìwé ìwé kẹkẹ fáwọn wọn wà ní àlọ́ wọ̀dà kí n wọ́n ní ṣùgbọ́n ana mọ́bìlì ìbòlì wọ́n ní ẹlẹ́ṣẹ́ làwọn táwọn títẹ̀ táwọn ọ̀sẹ̀ táwọn máa ń pè é kọ́ńtù táwọn ṣe ìbẹ̀rẹ̀ ní àfi ìbẹ̀rẹ̀ ní àfi tẹ̀ kí n dé ká táwọn ṣe lọ́wọ́ àti ìtẹ̀lé fúra ní ìgbéra torí ṣe lọ́wọ́ àwọn ìlànà ti fúláàtì nǹkan bí i three hundred twenty one twenty four twenty five twenty fourteen fourteen àbí kankan ní ẹ̀yìn one one thousand one hundred and ten náà nǹkan bí i fourteen kíláàsì wáyé fourteen forty two so láti one one one zero náà náà ṣe lọ́wọ́ àwọn ìlànà ti tẹ̀ nǹkan bí three hundred ó dáadáa nígbà tí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yà tuntun ẹ̀yà tuntun lẹ́kùn tuntun. tó àbùkọ́lì jìlánì ló gbajúmọ̀ jù nínú àwọn báyìí lọ pé tó Ahmed al-Badawi náà mo náà bẹ̀rẹ̀ náà ẹ̀ka ẹ̀ lọ pé tó ìdí kọ́nà kúrọ̀ gẹ́gẹ́ tó lọ́ọ́ pé ọlọ́wọ́ wa. wọ́n á ní kẹrin táwọn bí wọ́n ń pè wọ́n ni pé wọ́n ní ana mo ní ìlú ní ẹlẹ́ṣẹ́ والصالحون هنا ما ينيري ويتا ويطيئي لهم جاء عند الله قل أولي يلوني نرى فقط يقولي فهمشي قل يا ربي إن لم أحسن وشركي أحسن يا ربي إن لم أحسن وشركي محسن lórí ọlọ́wọ́ o kátàlẹ́ ìlú ọ̀dà ìgbọ́rọ̀ tó ń tẹ̀lé lọ rí o àmọ́ wọ́n ṣe é fi ẹ̀rọ mọ́kìlì àpá mi yí dáa àjẹbílẹ̀ ní ẹgbẹ̀ lówó ní àbùdílẹ̀ kọ́ọ̀bì fún ní dámilóhùn òní tí ń fi ọdún ìkọ́lé ilé tí ń bẹ̀ ọ́. so ìtumọ̀ ẹ̀rọ ti pé wọ́n rẹ̀ ní àwọn ọ̀dà ẹlẹ́tẹ̀lẹ̀ wa àmọ́ àwọn ẹni yìí àwọn ẹja wọ́n ní yìí wà á tún nílẹ̀ nílẹ̀ ìlú wọn wá wà nǹkan lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n fẹ́sẹ̀ fún ọ̀dọ̀ ọlọ́run ọ̀la ṣé kí ló fẹ́ bá gbé ẹ̀kọ́ tó ní ìyẹn fún yín ọ̀jà wíwù ẹ̀fún ní fún ní fẹ́ni ẹlẹ́sì ìmọ̀ àtàkọ́jà náà pẹ̀lú nǹkan tá a yìí lẹ́yìn kọ́tọ̀ jẹ́ ibi àwọn náà gbà kọ́lọ́ ní sáà àwọn ẹgbẹ́ àpékeré kan wọ́n lè lè yọ pàrọ̀ jáde ní ìgbé àgbẹ̀bí mọ̀gbá àgbẹ̀bí jẹ́ àgbẹ̀bí tura lásán ni àmọ̀kọ́lọ̀ nínú sọ́yàn tó a pé lásán ni tú kalẹ̀ mọ́mù lọ́mọ́ pẹ̀lú ìdíje ńkálángá pẹ̀lú mọ́ yóò ká òká kú sọ́yìn rẹ pẹ̀lú ìdíje ńkálángá pẹ̀lú mọ́ bàtà ìpínlẹ̀ asẹ́kùnrin àbí nígbà tí wọ́n ti lọ sí kó ṣéèkì ní sábà ti di ayé sábà ti sọrí ìsọ̀rọ̀ àwọn já wíwù fẹ́ ìyẹn létí ni máa ń ta kọ̀ǹtíàmà pẹ̀lú ọ̀rọ̀ kan ṣáwájú yìí kí ló ń fún wà ń wá alẹ́lẹ́rẹ́ ọ̀fẹ́lẹ́ ọmọ olùmọ̀ ọ̀gbọ̀n ọ̀rẹ́fẹ́lẹ́ tó ń ṣe ẹ̀mọ̀ pé àwọn kìkìrì tí àtìlẹ́bí bá wọn já fún kánàbí kánàbí gbogbo ìwọ̀n mo kẹrù lóòrùn nínú ẹ̀ka gbogbo tó sọ ilé àwọn náà gbàgbọ́ wọn àwọn náà rẹ̀ ṣe àǹtí ti báwọn ó gbà kọ́lọ̀ rẹ̀ ń ṣe jíjẹ wọn báwọn ó gbà kọ́lọ̀ wọn dáwọn ó gbà pé ìlera ò lè báwọn àti bá wọ lọ́wọ́ ó pé orí kò lè jẹ́ta àwọn tó bá wọ lọ́wọ́ àwọn náà gbà bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ àlẹ́ ti bá wọn yá kí ló fà á òun pé nǹkan tó yẹ kí wọ́n tálẹ́bí ní ìlọ́dọ̀ wọn gan-an òun ṣe wàmùkẹ́lù rúmùrì wọ́n wá kiri rẹ̀ wọ́n tún gbà pé bí anna àwùjáàna ọ̀hún wípé àwọn òǹtà àwọn èrè rere táwọn níyì láti jẹ́ irun ṣe àná ó lọ fi pa ẹ̀rọ káàkiri ó yé wọn bẹ́ẹ̀ pé nǹkan lè sùn kankan. وإنما أرادوا الجاء والشفاعة قلت أولا لكي أدهم قولا وقلوا والشفاعة عم بيترك بوا بانكرون ولو تنسي بوا كما كما قال كما تهون هو دولو ودا تا هون يعني تو بودي ده انا بدي قال تو في علي في اولو في على لا اولو في كي اف سي على شا كي موري كان لا تكتب لا يعني تو بابو جاي واقروا واقرا عليه ما ذكر الله في كتابه ووضحه kàfẹ́ nìyẹn àwọn nǹkan tí ọlọ́wọ́ bá fọ́ lọ sọ àn ọwọ́ ayẹyẹ gbọ́dọ̀ fẹ́ nìyẹn ní pé kí kò ṣàlàyé fún un. yẹn kẹ́ ń tẹ́lá rí bí ẹ rí bí ó pe ẹrù yìí bí ọ̀sán fọlọ́ kẹ́rì ibi tí ọ̀rọ̀ wà lórí láti. ẹni tó ṣe kò ní pé kò bú òun kò kàfàrà rẹ̀ ẹgbẹ̀rún láwọn. وليقرأ عليه ما ذكره الله في كتابه ووضحه هو وضحه علي قبلني آية القرآن تبي هي كي وانا بده صحيح البطلة ويني الله ولا تنسى سألته من خلق السماوات والأرض لا يكونون خلقه إلا الحديث ومن خلق الخلق ومن ممكن هذا

wọ́n ní ìgbà ayé tó wọ́n ti bá kí wọn ìta náà nípa wáyé àti wọn ni wọ́n aṣáájú fún wọn. Òkè wọn ti dé wọ́n dé bọ́ọ̀lù wọ́n tó pàrọ̀ wá yìí tó wọ́n tó wọ́n lé wọ́n lọ́wọ́ lọ́tọ́ tó tó tó wọ́n ní ìdánwò ìbọ́lẹ̀ tó ìta náà nípa wáyé àti wọn. ní wọn wá dé ṣàkó ṣàlàyé ọ̀rọ̀ yẹn tó kílẹ̀ dáadáa wọn. Ìbí ti ṣe àṣekára ẹ wọ́n bọ́ọ̀rọ̀ yẹn ṣe lè láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbé tó ayé ń sọ ọ̀nà mọ̀ta mọ̀ta mọ̀ta sẹ́mọ̀ wí sẹ́mọ̀ wí sẹ́mọ̀ wí sẹ́mọ̀ wí sẹ́mọ̀ wí lè àmọ́ tó wà fi yọrí rẹ̀ fún mi pé sàlàyé fún rẹ̀. ṣé tí ẹ bá jẹ́ tó máa làyé ṣe dáadáa tí ẹ fi lẹ́yìn tí ẹ fẹ́ fún orí olódóni ọlọ́run sí ẹ̀sùn tó yẹ ṣé wàá rẹ tọ́lọ́ bá ti lè ṣe òun lẹ fún bẹ́ẹ̀ wá ní ṣéjì ó ní ṣéjì ìyẹn tó fún bẹ́ẹ̀ wọn ó ní ìpele ó ní àwọn ìpele kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ìgbà míì kúrò lè máa báyọ̀ sọ̀rọ̀ tó lè ń sọ̀rọ̀ aláwọ̀ bá ní sápọ̀ sọ́ńtì ẹ̀ mọ́ rẹ̀ ti gbé ọgbọ́n àdúgbò pọ̀ ẹ̀ bí kọ́ bá àdúgbò gbà sápọ̀ rẹ̀ ti ẹ̀ kalẹ̀ torí tó burú jù nínú ìṣàwọ́ àtẹ̀yìn ìjọba ẹ̀yẹ nínú ìṣàkóso ìjọba àfún ẹ̀lẹ́gbọ́ torí tó burú jù nínú ẹ̀dá oníkíló tó ń jẹ ẹ̀fẹ́ gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lọ fún mi pẹ̀lú àyè ìjọba àti èkó ti gbé ọ̀kadà ọjà ìlọ olùdíje lọ sí táyà lọ́gbọ́ ọjà ọgbọ́kànlá ẹ̀kọ́ làárọ̀ wa ọ̀fẹ́ pọ̀ àwọn ẹgbẹ́ máa ń ẹja ní ẹsẹ̀ ọ̀pá tó tó rí lónìí. àwọn ẹsẹ̀ pẹ́rẹ́ ìdòwúgbọ́ tó tó rí lónìí. ọ̀rọ̀ ẹsẹ̀ pẹ́rẹ́. torí kí ẹ̀sùn ń bọ kí ẹ̀sùn ń bọ ṣé kò sí ilé ìdáná yọ ọ̀sẹ̀ tó lọ. wọ́n ní ìgbẹ́ tó bá ń pè ẹ̀ sáàkì tó ń ṣe wá wọ́n wá tọ́ èyí wa wọ́n lé ẹ̀mí ó dà gẹ́gẹ́ bí bí rédíò tó ṣe pé èèyàn ń tún lò tẹ̀sán ń tún lò tẹ̀sán rẹ̀ lòun ti pé ìgbà ní èèyàn ó tún lò tẹ̀sán yọ̀fẹ́ mú obìnrin kó lẹ̀ ìgbà ó ní ti kalẹ̀ ó tó tó tún lò náà ti tó bá yára pẹ̀lú síbẹ̀ tó ọkàn lọ́wọ́ ìfọ̀tọ̀ fẹ́ gbọ́dọ̀ wọ́n lé ní ọ̀rọ̀ wà sí ìṣeré rẹ̀ tónà ní àlàyé owó rẹ̀ kọ́ nínú òní ilé ìlú tí gbogbo àwọn tí à ń gbé ìlú láti dún náà a ní iṣẹ́ ńlá fáàmì náà ṣe òun náà lè dá àwà ìdá àwọn ẹwà ní ọgbọ̀n ìjẹ́ pẹ̀lú ìmọ̀ ẹni bá ti kálí tó ní náà ọgbọ̀n ìjẹ́ pẹ̀lú sùúrù ọgbọ̀n ìjẹ́ pẹ̀lú àlàyé kọ́dà ń bẹ́ẹ̀ náà àwọn àfà ń jẹ́ àfà fún náà tó ṣe pé táwọn ọmọ rẹ̀ pé ìlú ni pé lágbájá ẹ̀yà lódì lágbájá ẹ̀mọ́jà ti mọ́ ẹ̀mọ́jà kìíní kan ẹ̀dẹ́lẹ́jú mọ́ ẹ̀dẹ́lẹ́jú kan wọ́n ní yóò kọ́lọ́ kan. sheikh alagbaye rasulu ọ̀pọ̀ nínú tírísílẹ̀ ìgbà ọ̀nà ẹni pé náà àwọn àwọn ọjọ́ ìgbò ẹni pé àwọn ọjọ́ lẹ́kṣọ̀ tí wọ́n rẹ̀ kọ́ tó fífi láti ìlú lọ́wọ́ lọ́wọ́ eighty náà ni wọ́n ní sábàárì side two rẹ̀ ẹni kíni ọjọ́ eighty gàdíkà ní lecture eighty ojú kejì ẹgbẹ́ tíkẹ́tì náà ní rìkọ́dù nígbà wọn wọ́n rìkọ́dù sójú tàìtì tàìtì ẹni tàìtì eléyìí wá ṣé kìíní fi afro lè ṣáájú rẹ̀. كل شريعة وتعاليم ليس من الحكمة أبدا والكفار يمكن كلهم يمكن حكمة دعوة هذا أن تقاطع الناس كل قد تقل عليها من قائدنا بأجل القبائي من يريد أن يقوي من طرف الدين wọ́n kò sí nínú òbí àìlú ìlú. lè sábà bí ìṣẹ̀rọ fi yẹn wọ́n kò rí pé àwọn èèyàn bóyá tó bú dédé wọ́n yẹ kẹrẹ̀ dàpọ̀ inú ilé ẹ̀kọ́ kan wà tó kálukú wá ti jáde wọ́n شكوى تطيب سواء كان هذا الانحراف فكريا وجطي يجري منه او عقديا عبيد يعقيد عنه اذا جاء ايضا كده ولاني تقول يقول لك اوكي ما ما كده او كان انحرافا سلوكيا عبيد اوري والي ẹlòmíì sọ pé ìwà rẹ̀ ìwà pòkì ni ẹlòmíì àkídà rẹ̀ àkídà pòkì ni àdéhùn rẹ̀ ìfi ọwọ́ ẹlòmíì ìfẹ́ pòkì ni. Sòlú ẹni yẹn wá ní ìwà ìlànà àlẹ́yìnà alọ́sibírọ̀. Ṣé ìlànà ní ètò jọ̀rọ̀ yẹn fún wa? Olóòlù ká ti sùúrù fi ọ̀tọ̀ àṣàgbẹ́sì náà lè rà ìlà. Sábà ń bá wọn yẹn níbi sábà ń bá wọn yẹn ṣe. Ó ti dúró. وعلى مضلل ولا مكفر كما تقول لفجاء آه ولا يمكن لا لا يمكن نور ولا نكفر قبل أن كفر ولا يكفر عليه شوف هذا النظام إيو كيف إيو وللإهرام وللأن هذا قولوا قولوا يكفروا wọ́n lè ana hada tẹ̀lé wọ́n ní ìsọpẹ́ ní ànàní wọ́n yìí wà hada takfir ìpè wọn kékeré yìí láàyè fi dùkà ṣe àná kò sàǹfààní fún ọ síbi ọ̀dọ́ àǹfààní òun rẹ̀ jẹ́ mẹ́ kò sàǹfààní kankan yóò fi fún ọ wọ́n ní wà ìnáma àlẹ́ náà. بالتذكير وتذكر يا ذلك قول قولا في يرى ويذكر كثير شيء ولكن يواقف ولله مرتقين كما قال عز وجل وتذكر وذكر فإن الذكرى تنفع المؤمنين الله يا مشوار قوية الوقت ما الشمس حصار من المسلمين سئلني يا رشيد الألباني títí mo fi jọ ìrìn àpapọ̀ mọ́ra wọn ni pé ìdí ṣe wọn àti wàhálì wí wọn ni wọn kọ́ra àlẹ́ yìí máa dẹ́kẹ́ra ọmọ fi kìtàbí yìí wọ̀wọ̀ dídà o káyà kọ̀ọ̀ánù fún ìyẹn káà dídà lẹ́bi fún ṣàlàyé rẹ̀ fún ẹlòmíì kò ní ìfọlọ́pàá fún gbẹ́kìrà rẹ̀ fún mi. gbé àkàdà kò mo ní pé àwọn ọ̀rọ̀ sí ẹ̀tọ́ náà nàbí ìgbà ìgbà kò ní ẹ̀rọ wo síra ìrẹ́lẹ́sì ká ẹ̀tọ́ náà ẹ̀kọ́ gbìyànjú tó o ti pàṣẹ mẹ́sẹ̀gì nìyẹn wàá ti lọ́kọ̀ wàá lọ ní òun náà ẹ̀ẹ́n àdúgbò bá dé àdúgbò ọ̀hún kápọ̀ lọ́ọ̀lù tiẹ̀ torí ẹ̀ náà lè kò fi ní ìdíkọ́ yẹn ń bú ẹ tó ń gbé ọba kí ní kan lè fọ àbí òun wọn ti yẹ̀yẹ́ lá àlàyé tí wọ́n ń ṣe náà ni wọ́n ń kàlàyé rẹ̀ bí kíní yí o a ah, nǹkan ìfìlélẹ́yìn. Eh, tó kìí pé ìbú kìí pé wọ́n lè kọ́ lọ́kọ̀ọ́ burúkú tó wà níta ń sìn yẹn lọ́kàn àlàyé pé nǹkan báyìí ẹ̀lẹ́ ẹ̀lẹ́ kì í ṣílẹ̀ yìí tó mú un ṣílẹ̀ yìí bàbá báyìí. tó ṣé kò fún wọ́n ní pàṣẹ ń kọ́ ọ́nà wọ́n ní àwọn ènìyàn lè sọ pé táwọn ènìyàn bá sọ pé àyà tó nẹ́tẹ̀lẹ́ fi máa ń yá ẹgbẹ́ pé ah, ah, àwọn àyà tẹ́ ń kà yìí àyà àwọn olóòtú àyè ìṣẹ̀kọ́lọ́ ní wọ́n láyé ń ta ẹ̀sẹ̀ àwọn pẹ̀lú wà nẹ́bí bá fi wọ́n àwọn wò lànẹ́bí bá rí lọ́lọ́ bá rí ìdáhùn tòjúrí ni wọ́n ní abà ìdí àyà tòjúrí lẹ́wọ̀n ń sàbá wa ẹ̀rí bá àti wọn lọ́wọ́ àti pé wọ́n rí nǹkan wàláì wọ́n rí nǹkan wọ́n ní wà ń kọ́ lọ́lá هؤلاء الآية ربما آياته نزلت فيمن يعبد الأصنام أو تون توقع أنا توقع للي كيف تجعلون الصالحين مثل الأصنام إيوا صاروا الله إيوا صاروا أم كيف تجعلون الأنبياء أصناما إيوا صاروا نجلون دي أنسان jáde ẹni yẹ ọmọ wọn láti ọ̀ṣun ọmọ wọn tí mo lè ọ̀nà ẹ̀yẹ gbẹgbẹ́ ọ̀pẹ yìí ni wọ́n láì tó bá ti wá dé tó ìmọ̀lẹ́ yìí gbé lọ sí sáré náà tí wàá bá mi lè tó wá ti sọ̀rọ̀ wá ti wọlé sí ẹ̀kẹ́ lẹ́gbàá wọn nìkan kọ́lá wọn láì kọ́ lọ́dà mi sí ẹ̀rọ pè mí ẹ̀rọ pè mí lè gbé ká lóde lọ gbàdé ìfọlọ́pọ̀ mi lọ́wọ́ ní orí ti ẹ̀tọ́ wà níbi ilẹ̀ rẹ̀ ẹlọ́pẹ̀ bí ẹ̀ka rẹ̀ ní ìtẹ̀tọ́ ó bá ti mọ̀ pé ìdáwọ̀ akọ́kọ̀ lórí ìgbà tí tó ń ṣe gbogbo tí wọ́n dé náà ẹ̀ wọ́n kó àwọn ẹ̀yàn àwọn ìlú wa lọ́wọ́ ní wọ́n á wọlé yàrá rẹ̀ ìwà táwa kíra tó wọlé ẹgbẹ́ wa ṣe fún wa lọ́wọ́ yìí wọn lọ sí díẹ̀ o òun náà ṣe wú o àmọ́ tẹ bá débi tààrí ẹ má lọ tọrọ nǹkan bẹ o ẹ má tọrọ nǹkan níbi tààrí o wà wọn lọ wọra lójú yorùbá wọn rẹ ẹ tó dé wọn lónìí nìkan ní à mo ní ẹ má lọ lè jẹ bọ níbẹ̀ o ni à ẹ gbọ́ fún o mo á ní ẹni fún ẹ lápòjú mo ní ní ọ̀ṣun tẹ fi ẹ tọ́lọ̀ síbi ọ̀ṣun sínú ọ̀lẹ́ ń bèrè pé ọ̀ṣun gbà mí ọ̀ṣun ìṣòro dé bá mi ọ̀ṣun mo kí wá bá ọ kí lẹ́rù ó ní àá àá àá ó ní ọ̀ṣun lè wá ń wé sáré àwọn àfa àmọ̀ tẹ́lẹ̀ kọjú ra wọn ní àbá ọ̀ṣun ìyá ń wé àwọn àfa ẹ̀yẹ ọlọ́run. ṣe bá rí kírísítẹ́nì tó sọ pé jésù gbàdé jésù kó mi lọ kílẹ̀ rè ní ha ó lè ààrẹ bọ́ mi mo ní ọ̀yá ṣé ṣé àlẹ́rẹ̀ ẹ̀ka àti àpá alóòrà wọn ìwọ́n náà wà ní sọ̀rọ̀ yìí sílẹ̀ mo ní sí ìsọ̀kan yìí nìyẹn o tòun náà ni pé àwọn ṣẹ́gun náà tó wá bí yìí àpá àti wọn ti ní ìsúná ìsúná lágbára ni wọn tẹ̀sírí ẹni tó bá ní ẹ̀sìrẹ́rì ní ọba súnmọ́ ní ti dá wà wàlúwà ẹ̀rí bí ẹni tó lè sí ilé ìlú ẹ̀sìrẹ́ o. ọjọ́ lọ tẹ́lì lọ dá wà. kí ni kẹ́ni yóò ṣe kí ni kẹ́ni yóò lọ ṣe bàbá wùl bó ṣe kí dáwọ̀ wùl gángan lẹ́nu dìde wàlúwà kí ni kí wọ́n lọ́kàn báwùl ẹ̀ẹ́dẹ̀gbọ́n yá màlẹ́ ọdún orí tó yẹ pé ẹ mọ̀ ẹ́ lọ bẹ́ẹ̀ pé tí àwọn yẹn ní ojú rí ọwọ́ àdáwà wọ́n ní ìfẹ́ ìlú dáwà yìí tó bá gbàlagbà ni wọ́n fẹ́ ẹ lọ́dẹ gbọ́ ṣẹ́ṣẹ́ dọ́dọ̀ lẹ́kṣọ̀ ṣẹ́fẹ̀ ẹ̀ kòtàdà adéjòkò lọ́dẹ gbọ́ àwọn lẹ́kṣọ̀ gbàgbà ẹ̀wọ́n ti máa hàn ju lẹ́kṣọ̀ tó ti máa hàn ju àwọn iṣu tẹ́wọ̀ tó ah, wá àwọn eléyìí àgbàlagbà wọ́n ní ọjọ́ orí bí dáwà yìí sí wọn ẹ sì ní tàfà wulẹ̀ ní rí bẹ́ẹ̀ àwọn ṣe jọmọ ìbọn so iná lè lu àwọn tí wọn náà bọ̀ àbò yìí lójú wọn ti wọn ti gbọ́ wọn ti tẹ́tù fara kẹ́ wọn tẹ bá gbọ́ tó máa ń sọ bẹ́ẹ̀ wọn ní àwọn ti àwọn àwọn kí ẹni ń ń ta bàjẹ́ wíwú bí wọ́n ti àkọ́jà wọn ní kò fún lé sí ìpẹ̀lú ọ̀rọ̀ kan kọjá yìí. فإنه إذا أقر والكلمية بالنسبة دون التحقيق أن الكفار كفار كذبين يشهدون والجري بالربوبية كلها بالربوبية دون بالإبداعات وأنهم ما أرادوا إلا قصدوا إلا شفاعة انت انت شيء تنظروا أن تقنوا ولا تبع ولا تغوانا فيه بأن تغوى السابق تبع قليل ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى يجرون ولكن شيخ نفسنا إذا أراد أن يفرق بين فعلهم وفيله إذا ذكره طول راكب طويل iṣẹ́ wọn yàtọ̀ wọ́n fẹ́ sòpinya láàrin iṣẹ́ tiwọn àti tiẹ̀ pàtàkì wọn náà létí lẹ́wọ̀ alẹ́kùn fáwọn mílíọ̀nù kíkẹ́ máa wọn bẹ nínú àwọn kìbìrì lẹ́yìn tó sọ àṣẹ ẹ ti pé náà ẹ ti kù àwọn tó ń bẹ́ẹ̀. wọ́n ní wọ́n ẹ̀dẹ̀ ní pé ti èso wà wọ́n ti àfúnà ẹ̀dẹ̀ kù àwọn tó ń bẹ wọ́n ní wọ́n máa ń ṣe ẹ̀dẹ̀ wọ́n àwọn ìyá àwọn ní ń pẹ́ àwọn iwule ọlọ́run ní. الذين قال الله فيهم طبعا تتفقين أولئك الذين يدعون يفتقون إلى ربهم الوسيلة أيهم أقرب كل واحد بطاقة طاقة يليه فيه كل الصوان إذا قال بجاء ونقول قوة وإخفاق لك ونقول قوة وإخفاق لك ونقول قوة ونقول قوة

tó irú eléyìí ló sì ìlú ẹ̀kọ́ papọ̀ mọ́ ìgbàgbọ́ ìlú ṣírkù papọ̀ mọ́ ìmọ̀ rẹ̀ tó ọlọ́ni ayé yóò àkùrọ̀ ìbára wa tó lọ́jú ọlọ́run tó máa yí ju ẹ̀tọ́rọ̀ kẹsìlẹ̀ sọ́nà àmọ́ ṣètọ́nù bí sábà jẹ́ àwọn oríṣiríṣi tí kárí tó bá ti dé délé. kọ́dà ibẹ̀ nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn atọ́jọ́ kékeré yẹ̀dẹ̀ tí ó na ẹ̀ńsà ibùdó lọ́wọ́ wọ́n kà nílẹ̀ ẹ̀ńsà lọ́rẹ́ wà ó mú wọn pè ya rẹ̀ ẹ̀rì níjọ́ tó ka síra yìí níjọ́ kan níta lẹ́yìn tó ti lé díò tí mo ti ń gbọ́ rẹ̀ àwọn àwọn kíníkọ́ ni àwọn tó lọ pé owó border eh, of God ó mẹ́rin àkútórí kọ́ ni táwọn náà ni kátólíkì ni àwọn àwọn ọmọ tó ti ní lérò àwọn ọmọ ìlú rẹ̀ wọ́n wá ní ó oh, mother of God ó <laughs> ní ìyá ọlọ́run ìyá ọlọ́run ẹ̀wọ̀n kan tẹ̀lé òun rẹ̀ ní sá ibnu Maryam wà ó nọ̀ wọ́n pè ya rẹ̀ náà wọ́n lè kó wọ́n lè kó tẹ̀lé kaba wọn wọ́n pè ya wọ́n yẹ ó oh, mother of God nípa ǹjẹ́ ìtàn nípa ìtàn kó wọ́n ti ní kí ní ẹ̀rọ lọ́ta báyìí wọ́n gbogbo ẹ̀rọ gbọ́ ìyẹn ọ̀rọ̀ ìyẹn ọ̀rọ̀ làwọn máa ń pè. tó dúró àwọn ìtàn yìí ṣé gbogbo ẹ̀ sẹ́yìn àwọn tó ń pè yìí gbọ́dọ̀ tó mọ́rẹ́yàmù wàlá àwọn ọ̀dọ́ mọ́rẹ́yàmù abùkọ́ ti jìlá ní òkú mọ́rẹ́yàmù àmẹ́rẹ́ ti jáde òkú mọ́rẹ́yàmù òkú àdàbẹ̀ ẹ̀ ká ètò àtàwọn afáàmì náà àmẹ́rẹ́ bá dá òkú ibrahim abdulhadi abdulhadi ẹ̀ka tó kí wọ́n jìnà sí kí wọ́n pè wá tó ọlọ́run nìkan oṣù yóò lè kí ara pè bí ó yẹ wájú ní ọjọ́ mẹ́jọ ọ̀tọ̀ wá tó ra bá síra ẹ̀rọ sí adé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. ní àtúrọ̀ túrọ̀ fún mọ́tò sínú fún ìròyìn náà sí. àmọ́ tó bá ní kàmàfíìn èyí nìkan ní jẹ́rẹ̀ túrọ̀ sí èyí fọ́tò lè wọ inú ọ̀rẹ́. tó tó wọ́n ti pé gbọ́dọ̀ tó fẹ̀ òkú fọ́tò òkú ìjẹ́ sí ìníyà ìkọ́ àìsàn tó fọwọ́ yà ń lọ kó sínú èyí tí wọ́n fi èrè mọ náà tó lọ kó sínú tó àwọn tàbátìl tó wò fọ́tò nílé rẹ̀ náà wọ́n fi tàbátìl bẹ pé yóò ní ẹgbà fọ́ ọ̀tàn ní wọ́n àbùdá sí wọn ní pé yóò ní bẹ́ẹ̀rẹ̀ tọ́jú náà rẹ̀ tó ń rọ̀ rẹ̀ gbogbo wa ti rẹ̀ àwọn òkúta tí o jẹ́ ìdí ẹ̀rọ ń yà ìrẹsẹ̀ náà. Ìtọ́lá ní ìjọba ìbára lórí ọ̀kẹ́ yára lọ́wọ́ tó ní ọkọ̀ tó yẹ ọlọ́wọ́ tó fún ọ ẹgbẹ́ ọ̀tẹ̀ ní fún tẹ̀ yàrá tó wọ́n ní sílẹ̀ ìgbà ọlọ́wọ́ wá jẹ́ ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀. Mo fẹ́ máa ṣe lára ọdún tí wọ́n tẹ̀ mí. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní àkókò tó fẹ́ tó ní ìrìn ìgbàgbọ́ sí ma kí wọ́n ní ká Nàìjíríà kì. Mo àtìgbà tó ti lé yẹ lọ́dọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ tó yé ìkó ṣe ń tẹ̀ wá tí ó ti ta rí bá ṣe ìlú rẹ̀ pé òfin ọ̀gbẹ́sẹ̀ bá lè fún mi ọ̀gbẹ́sẹ̀ bá lè sọ̀rọ̀ sí ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ṣé àdúgbò rẹ̀ lè ṣe ìwé. ọlọ́run ṣe ọ̀rọ̀ wọn olórúkọ ìwà ìrírí ẹ̀ ọ̀kan ló ń ṣe pé wọ́n gan-an ló ń wọ́pọ̀ àwọn àti wọn lọ́wọ́ kò sí ọ̀sùn búrú àwọn ọ̀rọ̀ báyẹn bí ó wọ́n ti di wọn ní ọ̀rọ̀ lè fi àti tó wá ṣe pé ọmọ yẹn náà ẹni ọmọ yẹn tó lóyún yẹn ẹni tó fún yẹn lóyún mo mọ lọ́rọ̀ bóyá ọmọ yẹn ń bẹ̀rù sí ń bẹ̀rù sí mi kúrò ní ìlú ìjọba lóyún ní lápọ̀ nígbà tó ti ní ọ̀sán tó ọ̀sán tó ní ìgbà tó ti ní ìjọba dápọ̀ sí lẹ́gbẹ̀rẹ́ à níbi ọmọ yẹn tó bá di ọ̀pá sí olùwọ́n ti dé ẹlẹ́yìn ìfọ̀mọ́ fún ìtàwọn

tí o ti ń pè ṣe ẹni tí ọ̀gá òfin ọ̀nà ìwọ̀n ìlẹ̀ ní lórí tó yá ẹni tí ṣe bàjẹ́ ní ibi náà bẹ́ẹ̀ lè ṣọlá bẹ́ẹ̀ tó o ti fẹ́ o tó bá ti pé tó o bá kì í má yóò pè á kí òkè wọn yóò lọ́dọ̀ pé ìdààmú ọba yóò ló ti gbàgbé ìlú tó ń ṣe ìgbóyà ọlọ́run ìlú sábà kò lè wá kí ló tẹ̀lé ẹgbẹ́ ọ̀run ilé ẹ̀ síta kì sọ pé ìpínlẹ̀ ọ̀dà ẹ̀kọ́ ìkìlọ̀ pé ẹ̀ka tó ṣe kí wọ́n ní ìlọ́pọ̀ ti ọ̀dà ìfi ọ̀dà ẹ̀yìn kì í kúlẹ̀ ọ̀rẹ́ yẹn tí ọ̀dà ti àmì tó pé òde ẹ̀rú bá sọ̀rọ̀ lẹ́lẹ̀ díẹ̀ tó òde bá sọ̀rọ̀ mo kà tó ilé ńlá ńlá tó sọ̀rọ̀ látara ìlú ń dùn tó ọba lọ́wọ́ lè gbé ọlọ́run ó fẹ́ lè gbé òkú ọrọ̀ lé fún ọ ó fẹ́ lọ lọ kò sí abúlé òbí lọ rẹ̀ lọ́wọ́ àmọ́ tó ń kó bá sọ̀rọ̀ ó sì ń yà wọn kàtó ńlá náà ní ilé ẹ̀rọ lánàá tó ilé ẹ̀rọ yẹ kí ọmọ rẹ̀ lójú rẹ̀ ó sì kọ̀ sí rẹ̀ láti lọ ṣàkóso rẹ̀ láti máa bọ̀ ní ilé ìtàgé ìṣèkí ọ̀dà rẹ̀ tó rẹ̀ ilé ẹ̀mí ilé ní ayé ń bẹ bá ẹni tí wọ́n ní òkúta ọmọ nígbà ìgbóni náà ló wá ní wálé ẹni tí máa ń jẹ lọ́nà á ìgbà ìyẹn tí wọ́n ti dàgbé wọ́n mú àwọn. Wọ́n lè jẹ́ lọ́dọ̀ ìbílẹ̀ kíkẹ́ pé ìrìn náà ti kí ẹ̀ láti fi ìṣẹ̀kẹ̀. Ìṣẹ̀kẹ̀ lọ́wọ́. Ìṣẹ̀kẹ̀ lọ́wọ́. Á fẹ́ràn kì í ẹ̀rọ ọba tí ń jó ìjọ lọ́wọ́ lè ṣe òun sì lọ́dọ̀ ọ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ ìjọ tó ń jó kí lóòrè tí ó di ọ̀sẹ̀ wọn náà kọ̀dà kí ló yọ ọdún yìí kọ̀dà ó lọ. Kí ló ń ṣe àwọn ọmọ ọdún ti ìfẹ́ ẹ̀sìn ìwọ̀? Lọ́wọ́ bẹ̀rẹ̀ àkókò ìlé àti ìrẹsàn ọ̀gbẹ́rẹ̀ àgbẹ̀ ìjọba ìwọ̀ ọ̀hún. Ọláwọn ọmọ ọkùnrin ní ìjọba ìtàgé. Ọjọ́ ìtàgé ìgbẹ́ni àwọn ọ̀dọ́ kan tí ẹnìkan dákàlẹ̀. لكن إني ليس مسخرا تقول لا إذا أنك تقول لو تمثلاتي لكن ذلك فقط مثلاتي قوم شداوة عباد كنت جيت إلى العودة أي لم تبليغ كل واحد على المرايا pé tuntun rẹ tó gbé mọ́nà àjọ kalẹ̀ ètò òṣèlú tó ti gbé kalẹ̀ fún ẹ̀mí ìdílé ìpadà ìdílé ìpadà tó wọ́n sọ́ra sílẹ̀ kúrò náà lọ mọ́ pé tó wàá lọ jáde jáde láti lọ láti kàn sí láti kàn láti kàn sí lọ kàn sí lọ òṣèlú tó ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà ìrìnàjò sọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí tẹ̀lé ìgbà tó wọ́n wá àti nígbà tó wà ní ọ̀rẹ́ ṣé ẹ̀yìn ìdòwú àgbẹ̀ tó lọ́wọ́ tó lè kólé yé yé o àbí kẹ́ ẹ lọ sí ìjáde à àbí kò lè bọ́ sí ìgbésí ayé àbí kẹ́ ẹ lọ ká lọ sí ìjáde àbá. tó o gbọ́dọ̀ sọ ìdíjẹ́ lọ́dọ̀ hajj àkéde àwọn wáyé tí wọ́n gbà fẹ́ tó lè lọ jáde oṣù mẹ́rin rí òde ní ìmáàlù yẹn kí òde ní ìgbàgbọ́ ní ìjìnà tó bẹ́ẹ̀ àkéde àtúnfí ìdánwò àkéde àwọn. ìlànà wọn láì tẹ̀sí ìjára lọ wọn ní yóò tó tẹ̀sí àpò tí ń kiri báyìí ìjà ìjẹsẹ̀ tó wọ́n bá àwọn tó ń ṣe ìpapọ̀ ìrọ̀lẹ́ ìlú wa súnà lẹ́yìn sọ̀rọ̀ lẹ́yìn ìfẹ́ pàlùkù oṣù tó bó ayé ọjà ìṣúná tó ọjà ìṣúná ẹni tó sọ ọjà kalẹ̀ ìbáraẹni ìjà kalẹ̀ tòkọ́lá pé àwọn tó ń jẹ́ àwọn afọ àti ìlú ọ̀sán lọ́wọ́ sọ̀rọ̀ tó wá tapọ̀ àti ìtàn lẹ́yìn tó ẹ̀ kò nílò wọ́n kàn wọlé ọ̀fẹ́ àfọ́ọ̀mù àbí wọ́n wọ́n wọlé tó ó ti tẹ̀lé lára ìṣẹ́yìn wọ́n ti tó sílẹ̀ bẹ́ẹ̀ ọmọ wa rẹ̀ tó ṣe àtàwọn ọ̀hún ẹ̀ṣẹ̀ ọ̀hún ìyá ẹ̀ṣẹ̀ ọ̀hún ìṣẹ̀ṣẹ̀ ọ̀hún